هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وإن كل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ولأضلنهم ولأمنينهم ولآمرنهم ولا يبتكن آذان الأنعام ولا آمرنهم فلا يغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا أولئك مهواهم جهنم ولا يجدون عنها محيطا وقال عز من قائل قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخذتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا واستفصف من استفعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد ادعوكم الله <coughs> ọba tí ó ṣe wá lóore ọ̀rẹ́ tó ṣe pé kéṣe ilé ayé nìkan láti jẹ àǹfààní rẹ̀ orí láíláí Islam gẹ́ bí a ti ń sàlàyé fúnra wa lọ láwọn ọ̀nà tíṣẹ́ ìtọ́nù máa ń gbà láti fi mùsùlùmí ọmọ anábì Adam ọlọ́wọ́n máa ń sọ fún ní Suratul Nisa kéṣe ìtọ́ni ṣe lérí ó ní la'attakhidhanna min ibadika nasiban mafruḍa àwọn pàtì èèyàn tó ló ń kà tí ó kéré màá mú wọn nínú àwọn ẹrú rẹ̀ màá sì fún wọn màá dàrẹ́kì sí lánàá tòun tó ń bá gbá wọn mú Wala ó dìlá náà òun sọ wọn wọ́la ó mọ́ níyà náà hàn òun ó wípà sí wọn lọ́kàn nípa nǹkan téèyàn fẹ́ dì nílé ayé tó wúyàn kéèyàn àchífù bọ́ bá sọ pé ká ń ṣe nǹkan báyìí wọ́n sọ fún pé ká bá ṣe wò ní àchífù nǹkan tó wọ̀kàn ní tó tó wọ̀kàn wọn bó bá ní ká má ṣe nǹkan òun ó sọ fún ọ pé nǹkan tá kó má ṣe ìyẹn gangan òun lórí wà ń wọ́n ni wọ́n làwọn máa ń lè yá náà irú rẹ̀ náà fi yára sọ olóṣè fún anábì ádámù àti hawa ìtọ́nà ọba ní kẹ́ mẹ́jẹ gẹ́gẹ́ mẹ́rin àákù máa rọ̀ búkú máa àti ìkú máa ṣájàrọ̀ sórí igi tán ni a máa jẹun lẹ́yìn pé igi pọ̀ o igi pọ̀ ẹyọ ọ̀kan tó ní wọ́n jẹun ìtọ́nà ọ̀fìn ló máa fẹ́ fipá ẹ̀ fífún máa jẹ́ ikú Hmm? ntọ́nà fi lẹ́mọ́ jẹ́ ẹnu sẹ́wọ̀n pé irú eléyìí náà tọ́ba gbẹ́rú lẹ́rẹ̀ sí ẹ̀ lọ́wọ́ ó fi fi ah, à ọ́là pé lè jẹ́ yìí lọ ń bá ní kí ṣe ṣe sọ fún orí ń ọlá ń níjọ́ tó bá fẹ́ máa sọ pé ah, aburú náà bẹ̀rẹ̀ ní kékeré ní náà kankan náà kó àwọn aspirations àwọn nǹkan tí ó gbé kó ṣe pé nǹkan tí ọlọ́run ọba ní kán má ṣe ó fi máa gùn wá àtàwọn nǹkan tó pé nǹkan tó ọlọ́run ọba ní kí wọ́n ṣe wó sì máa rí ní pé ìdí lọ́wọ́ ní ó jẹ fáwọn láìka àwọn àṣìkò tàà fẹ́ àṣì ẹ̀yẹ ọ̀pọ̀lọpọ̀ lónìí kọ́dà tán jẹ́ mùsùlùmí ẹ táìmù mélòó láti kírun ìran táǹkì ẹ̀kírun zoro ẹ̀kí asùn gbogbo bẹ́yàn bá ní gbogbo kòṣó òyò ní ìlú tiwa yìí náà ní ohun tó fara balẹ̀ jù ìrùpẹ́lì kankan sẹ̀ ń bẹ tí ó sì ti lú rí 20 minutes tó fara balẹ̀ jù ẹ́n but àtẹni iṣẹ́ ìjọba àtẹni tó dáṣẹ́ ti ẹ̀ ní àtẹni tá gbéṣẹ́ fún náà ó ń kálukú ló sì mọ́ wà wáwí láti má ṣẹ́rùn mo sáré fẹ́ parí iṣẹ́ ìná mo sáré fẹ́ kíní ìkan ìná sábà parí kíní ìkíní òsì kíní kaná lábàá sí kíní ìkíní ìkaná òsì kíní kaná kékeré lọ́lọ́run bá máa ń béèrè ṣètọ́nù òfin jẹ́ kí kékeré òfin tó bí lójú wa bá ó ti pọ̀ jù láàrún àáṣíwọ̀ nìkan ni so ìdí ṣètọ́nù máa fi ṣe al'amáni alkaziba al'amáni albatila àwọn èrò ńgbà tó ṣe yí pé yóò máa wùyàn tó bá ti ń fẹ́ sí yàn lọ́kàn bọ̀ òun ní reality lábẹ́ òun lẹ́fì rí pé kọ́lọ̀n kó sọ wà ń bẹ̀ tẹ bá wo èèyàn àwọn èèyàn kan ṣe zìnà lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ bá kọ̀ bí àwọn tán ìsìnà pẹ̀lú àwọn ìyàwó wọn àwọn ìyàwó wọn dájọ àwọn tán bá ṣe ìsìnà tọ́nà ó fẹ́ sí wọn tẹ́ra ilé ìspẹ́ṣíà ó dọ̀tí jù bẹ́ẹ̀ lọ yóò spẹ́ṣíà hmm? yóò fẹ́ sí wọn níjọ́ tó bá di tó bá wà kàrà yíwọ́ tó á di pé sóyè dàrú wele ìwele ìgbé yìí kọ́dà gan o ti gbàwé ilé mi mi ìgbàgbà tí mo sáì ó kọ mi mo gbókọ rẹ̀ sí oní ilé yìí wọ́n ní kí ló ní wọ́n ah, náà ilé yìí ní phd náà lọ́kùnrin ní phd ah, náà ilé yìí kọ wọ́n náà nc e náà ló wá tó wá tọpọlọ rẹ̀ lóṣù wá pé nǹkan tọ́lọ́wọ́ bá ní kẹ́ mẹ́ṣe yẹn just like everybody. tẹ́ ìbá ti fẹ́ mọ́ abúrú ṣe tọ́ ẹwu nǹkan tọ́lọ́wọ́ bá sọ fún ànábì Adam ibi èèyàn wà lálùjànnà lédè lágbọ́ aṣọ tó ń fi lálùjànnà àwọn gbogbo alámà àlùjànnà àlùjànnà ọgbọ̀n ìta àlùjànnà mi ni pé ẹni ọgbà oko tí different types of trees igi pọ̀ níbẹ̀ èso ìtumọ̀ jẹ́nà ẹgbọ́n pé nínú kọ́pàdé ẹyọ kan àbínú lẹ́yọ kan nísìn ẹ̀rì apple ẹ̀rì kìíní kan ẹ̀rì ilé ó pọ̀ tí wọ́n ti ń jẹ́ jannam but now káwọn akọ̀kẹ́ nìsín wọ́n wá fìyàn sínú ọgbà kan wọ́n wá ní type of food tó wà one thousand wọ́n wá ló lè jẹ nine hundred ninety nine mo máa ń fẹ́ jẹ ẹyọ̀kan ẹyọ̀kan àwọn agbẹ́tọ̀ ló tó ru àwọn eléyìí wọ́n tó ní ní kókó bí àjẹmọ̀ ìlẹ́nu bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ pé nǹkan tọ́lọ́wọ́ bá ní ká jẹ ó pọ̀ ju nǹkan tán ká má jẹ lọ díẹ̀ náà wọ́n yọ fóònù ká má jẹ èyí tí ká má jẹ òǹkẹ̀kẹ́ ní wájú kó sí ta sórí lẹ́yìn òun ká lọ bẹ̀rẹ̀ ọ Zaria àrà àwọn kan bẹ ní Southern Kaduna táwọn máa ń jẹ ajá àtúnṣe bàbá wà lọ́kàn lọ́dọ̀ àwọn kòfẹ́dọ̀ àkà ń sọ̀rọ̀ pé ẹ̀fà kò wọ́n sọ pé ní ha tẹ bá rí líbà ajá ah! líbà ajá gẹ̀rẹ̀ ẹni líbà ajá ní kí ni líbà ah! ajá bí ó sì máa ti àwọn èèyàn tó bá fẹ́ yapa sọlọ́run èyí ọ̀kan sọlọ́run ọba tó mà pa burú mẹ́ńbẹ̀ fọdú tó máa ṣe oníṣẹ́lọ́sọ̀ fún wọn. wọ́n la ámúrọ̀ náà máa pa wọ́n láṣẹ máa pa wọ́n láṣẹ ìbò níbi kọ́kọ́ bẹ̀rẹ̀ máa gbé wọn sípò pé ah báwo lọ́lọ́wọ́ tí a fóòn nìkan lòun lè sòfin yíká náà ṣe ibi tí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ mú pé ń tọ́lọ́run bá fi ń jọ́ lọ òun náà sòfin máa pa wọn láṣẹ tí bọ́lọ̀ bá dé ń pa àṣẹ ẹsẹ̀ ìmúná pa àṣẹ rẹ̀ kí ni díwọ̀ pa ara tó padà ìpadà yóò bá ti kú ní àdáná àdáhà etí àwọn dábàá lé wọn kọ ọ̀tẹ̀ kí ni wọ́n kọ́ ọ̀tẹ̀ fún wọn kọ́ ọ̀tẹ̀ lásán wọ́n fi ń ṣe àmì ni pé dábàá ta kọ́ ọ̀tẹ̀ tirẹ̀ yìí ò òòsàn báyìí lónìí òòsà ìbejì lónìí òòsà kẹnẹ́kan ọ̀ lónìí ẹ̀kẹnẹ́kan lónìí kẹnẹ́kan lónìí ẹwọ́ bá náà ṣe ṣe nísìnyí ogún bò mọ̀ fóhun ẹ̀zìtì a sì gbé mọ́tò ta fowó rà alógun lónìí ẹlòmí owó àjọ ló gbà kótó ra mọ́tò ẹlòmí bá cooperative ni ó sì tẹ̀sán ológun lónìí ògún lọ́wọ́ tafẹ́ra wọ́n mú mọ́tò ẹgbẹ́ ìrìn ẹ̀sì ti ìṣòbò kókùn ló ní iṣẹ́ ìtọ́nà ti ṣe fáwọn lágbọ́wá náà ìfọ́jà ilé àdìpẹ́tọ̀ inú àwọn dábà àwọn tí wọ́n ní ọlọ́run ló fi kẹ́ wọn wọ́n sì kọ́ sí pàpẹ́ ilé yìí ò ẹran òsà ní ẹ gbọ́dọ̀ gún ẹ gbọ́dọ̀ jẹ bó bá bí ma báyìí ní sẹkọ́kùnrin ló bá ṣe lè jẹ́ fẹ́ fóbìnrin ẹ̀ lè jẹ́ fẹ́ báyìí ó fún wọn ní gbogbo òfin tí ó ẹ̀sìn ẹ́ ó sì yẹ fáwọn irú tó ṣe fáwọn náà làwọn náà kó bá ń kọjú báyìí ọlọ́run ó pa àwọn aláṣẹ fẹ́ra ìtumọ̀ tuntun náà àtàn àtàn etí àwọn dábà mo kọ tẹ̀tẹ̀ wọn kọ tẹ̀tẹ̀ wọn kó bá eléyẹ sílẹ̀ òkúta lónìí ilẹ̀ náà làwọn náà ti mú pé má dẹ́jẹ́ má dẹ́jà àdìgẹ́ta eléyìí èèwọ̀ eléyìí èèwọ̀ kìnnìkan rẹ̀ ọba ti kìnnìkan eléyìí kìnnìkan ọba ti kìnnìkan eléyìí ọ̀sẹ̀ kìnnìkan ọba ti kìnnìkan tọ̀ ibi tí ṣe fásitì kọ́lù because ẹni tẹ́yìn bá bẹ̀ kan ti lo gbogbo sí ayé rẹ̀ pẹ̀lú superstition kò sí bó ṣe wù kó lajú tó kò lè balance bẹ́ẹ̀ bá gbọ́gbọ́n lẹ́kọ́nọ́mì ń dàrú bẹ́ẹ̀ ẹkọ́nọ́mì wò ṣe ara kan tó fa ẹkọ́nọ́mì wa ti ń dàrú táwọn èèyàn náwó sí wọ́n náwó sóògùn ẹ̀rí ìyẹn ní gbogbo òwe ló kọ́ àpòfẹ́sọ kìnnìkan kìnnìkan kìnnìkan kìnnìkan kò sí dé òkú gbogbo òyìnbó ní òòsàn ó ti láwọn kan tí ń fún lóògùn ní àwọn kan bẹ̀tún ọ̀fẹ́ ká jẹ káyó àwọn kan bẹ̀tún ọ̀fẹ́ ká rọ́nà lọ àwọn kan bẹ̀tún ọ̀fẹ́ gíní nǹkan olówó tí wọ́n náà lọ́sọ́ a wá ní ẹjọ́ sí ọlọ́run nínú bọ́jẹ́ẹ̀tì ó kọ̀wó lẹ́fún yóò àbí miscellaneous pé ẹ̀sà pàákẹ̀ sílẹ̀ domestic affairs ọlọ́run omi owó tí ń lọ bẹ̀rùn tó ìpínlẹ̀ kò lè wà captured ní ọta bá sọ̀rọ̀ economy ìlú òṣètọ́ ní ó dẹrù àwọn èèyàn dé rẹ̀ wọ́lá àmúrọ̀ náà hùn máa pa wọ́n láṣẹ àmúrà àṣẹ tí ń pa wọ́n ó máa pàlá pàlá ìlú yorùbá náà kọlùkọlù ẹ̀dá ọlọ́run ọba tọ́lọ́run ọba dá bọ́lọ́run ọba ti gbé tò kalẹ̀ bó ti fẹ́kẹ́ dárí wọ́n sì ṣe jẹ̀ ọ̀nà láàrin wípé nísìn bọ́lọ́wọ́ bá ṣe fẹ́ kọkùnrin àti ẹ̀ o ní pé kó fi rọgbọ̀n rẹ̀ lẹ̀ hmm? irùngbọ̀n náà ni irun ẹyọ kan ṣoṣo tó wà ní fèsì báyìí pé kọkùnrin nìkan ní dáa ni obìnrin ò ní irùngbọ̀n yìí ní nǹkan tó ṣe pé tọ́jú irun bá ní kọkùnrin nìkan ní dáa ni obìnrin ò pa ẹmọ́jùkọ́ kùnrin ju obìnrin òun lò fi ọlọ́ ibi tó kọ́kọ́ sàn wọ́n ni pé yóò kọ́ pé ẹkọ́kọ́ hà yẹn náà wọ́n rò pé ìka kékeré ni sáyẹ́nsì náà sì túùfù rẹ̀ bẹ́ẹ̀ pé facial hair ká ní irun tó wà ní fèsì wà yìí jẹ́ẹ̀nì tó kọ̀ǹtró rẹ̀ ó wà lórí y chromosome hmm? gene tó ń control facial hair ó wà lórí y chromosome ọkùnrin ló ní y chromosome obìnrin ní wọn lẹ́nu gómìnà ní ọ̀rọ̀ gbọ̀ngàn oníkò ní wáyé tó wọn ọlọ́run bá tó fi sọ́bà nǹkan ó fẹ́ pé èyí tó bá jẹ́ tọkùnrin kó dádó tó bá jẹ́ tọkùnrin kó dádó àwọn ẹ̀dá ọlọ́run ò gbọ́ ó lóun ò pa ọlọ́lẹ̀ ha fẹ́ fàláwọn kọ́ ṣe ìtọ́jú ọkọ lò fún àwọn èèyàn mọ̀ ẹ̀yìn gbà tó ha tán tó padà wá rí pé ah ìjà gbọ́n tó wọn àti tóbi níjọra wọn tán lòun náà padà wá bẹ̀rẹ̀ pé ah ok òun náà fẹ́ fi ẹ̀rìn nígbà tó ṣe yín ọ̀tá ó gbé chain náà sọ́rùn nígbà tó ṣe yín ọ̀tá nìkan ó tún padà tó clear pé ah, òun rí pé cross dresser lòun ẹgbọ́n kan cross dresser tí mo rà sọ̀wọ̀ ló fi jẹ́ cross dresser gbogbo àwọn nǹkan wọ̀nyí ń kọ̀ ọ́ndà tàbí yóò kọ́lùkì láàrín ṣètọ́nù fẹ́ gbé ibi tí ṣètọ́nù wá ti lé gbogbo nǹkan tí ò wá wúlò pátápátá ni yóò wá kówó sí jẹ wọ́n kówó sí jẹ dòní olóòní ẹgbẹ́ ẹni bọ́ọ̀dì ẹgbẹ́ ẹni bọ́ọ̀dì àtẹ́ntó jẹ́ mùsùlùmí àtẹ́ntó ìfẹ́ mùsùlùmí àtẹ́ntó nílàákàí àtẹ́ntó kàrú pé ẹjẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn pé àǹfààní wo ni bíbí nàìjíríà wà fún kádàkàmá sọ̀rọ̀ ẹ̀ bíbí nàìjíríà sọ àǹfààní wo á sọ̀rọ̀ ẹ̀sẹ̀ òṣèlú tó tó láǹfààní ẹ̀ wá wà dúró owó tó wà mọ́

ọba pada tẹ̀ sí ilé ìtọ́ ní ini àìmọ́ èèyàn ní ìfúnwọlé ní àárín tó ní fífọ́ flash kí lọ́dọ̀ àkíní kàfí ìlú ní fọ́flash semua sí kẹ̀kẹ́ tó fún wọn ọ̀nà òsì mọ̀gbútó kó náà wá gbọ́dọ̀ sí já sílẹ̀ wọn ó ní wàlẹ̀ yóò yòrò náà kọ́lùkọ́lùmá ó ṣéǹjì ẹ̀dá ọlọ́run ọ̀nà báwo náà tó fi ń ṣéǹjì ẹ̀dá ọlọ́run ó lànà ìtọ́sílà tó sọ fún wa nígbà tí a bá mọ̀ sóòlù pé làánà ọgbọ́n permanent tattoo sára nínú àwọn obìnrin ọlọ́wọ́n bá láàánà wọn ọmọ náà ń tàkùlẹ̀ ìtẹ́ gbọ́ àwọn àwọn ìyàwó àjọ náà máa ń ṣe àwọn náà ṣe but yóò tẹ̀ tí ń ká lẹ́sẹ̀ lẹ́sẹ̀ kó tó báyìí fún padà àgbà wílé ẹ̀ wọ́n ṣe wọ́n lè wọ́n lè kópa ara wọn sílẹ̀ pé àjọ kẹ́ẹ̀kiri kan kiri kan àwọn náà ṣe yẹn láńpẹ́ ní wọ́ṣù Islam ò faramọ́ Islam ò faramọ́ obìnrin obìnrin permanent tattoo kò sí inú Islam alwash ọlọ́run ní àlejò sáfọ́ ọlọ́run bá láàánú ẹ̀ máa ṣe lóbìnrin àtẹni tí ń sọ pé ká ṣe fún pé mo fẹ́ ṣe wọlùwásílà wọlùmọ̀tọ́sílà ẹni tó wo irun rẹ̀ báyìí tó wá fi nǹkan míì fún irun rẹ̀ irun míì nítorí kó fi dìsífà àwọn èèyàn pé reality irun rẹ̀ bá ń kọ́ ló ṣe rí bóyá ní sẹ́ńtẹ́ pé tí irun rẹ̀ ò pọ̀ ó wá múrùn míì ni àbómúrọ́bà míì ni ó wá mọ́mọ́ fi páàdì irun rẹ̀ kó fi àti ẹ̀ kó pọ̀ hmm? anybody tó bá ń ṣe bẹ́ ọlọ́nlá náà náà anábì sallallahu alaihi wasallam tó sọ bá ń bẹ àdéhùn náà gbọ́ àwọn al-mutafallijat lil-khaf àwọn tó ṣe yí pé wọn ò lè jì í lẹ́yìn wọn wọ́n wá mọ̀ọ́mọ̀ lọ lè kírètì yìí nítorí pé wọ́n fẹ́ beautify gbogbo àwọn táwọn ìṣẹ́sá ń dákọ àwọn obìnrin ní ọgbọ̀gbìnrin ní máa ń dé but ní ṣe báyìí ń sọ ọkùnrin jẹ́ náà ti cross border àwa ní kò síṣẹ́ obìnrin tí òkùnrin tí ò níṣẹ́ náà ní mọ̀ sí lè wọ́n ṣe bí ní ọ̀sọ́wò lọkùnrin fẹ́ ṣe tó bá jẹ́ mechanic torí pọ́lọ̀ sí mọ̀ pé iṣẹ́ lọkùnrin gbọ́dọ̀ ṣe náà ló fi reduce ọ̀ṣọ́ ẹ̀ pé kò lè tó bá sáàwọ́ ọ̀ṣọ́ kó jáde tó ogun mọ́ ọkùnrin tó bá ní tọ́kọ̀ wá wẹ̀ tọ̀ ọkùnrin náà àwọn ọlọ́kùnrin náà ń búra nínú láti ṣe láti èyàn bóra tó wáyé mẹkáníkì ọdún bọ́ sátẹ̀bì ọmọ tó kí lá bóra fún bóra pẹ̀lú ọ́ìlì tó bá wọn tí ní ìsọ obìnrin ló yẹ kó ní ọlọ́sì fọ́bìnrin pé tíjá láti ṣe tó kóhùn ọ̀ṣọ́ lówó máa ṣe nísìnyí náà ọkùnrin náà wá fún wa kọ́ lò gbogbo tóbìnrin ṣe oníwò òun náà ṣe ẹ́ tó wà níbi sọ̀sán pé àwọn tán kírètì ìdílóbìnrin torí pé àwọn èèyàn sáfẹ̀ kan nílà ká gbà àwọn ọkùnrin òfẹ̀ ní délé ọdún nísìn gbogbo nǹkan tó bèèrè ìsìlọ ọkùnrin náà fẹ́ sí wọlùmọ̀tànà mẹ́sàn àwọn tó ṣe wípé irun bí ojú wọn yìí báyìí wọ́n á já yóò já tó gbólóhùn fẹ́ fi ṣe òfẹ́ kókó fáìn èyí já àwọn ojú yẹn náà gbélé ní èyí já tó bá fẹ́ mọ wọ̀nyàn lójú nìkan dé àwọn sáwọn èyí ló wá sì kan gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ sí báyìí tọ́ haramu ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe tọ́n ló sì ti àwọn èèyàn síbẹ̀ ilé sọ fún ẹ pé kò tí ì fáyìn tó ó ní kò tí ì fáyìn tó báyìí náà níbi náà ní kí tó kó ń táwọn ń bẹ bá fáyìn tó bá ló ń jẹjẹ ń àbí èmi rò pé oúnjẹ jẹ ni kókó gbẹ̀yìn fáyìn ó ti ló ń but ẹ̀rí gbogbo ẹ̀ṣẹ̀ rí iná ní obìnrin kọ́ òun ò sì kọ́dà wọ́n tún ń yárú rẹ̀ yá ẹnìkan ti lo wíbí òṣèlú tó fi yá mi ọ̀nà fún fẹ́ẹ́ dè mú rí orí kiri ànábì sọ̀sọ́ àwọn gbọ́dọ̀ ọlọ́ọ̀lá náà gbà wọlé nígbà táwọn sọ̀sọ́ àwọn aṣọ gbogbo nǹkan wọ̀nyí tán ẹni tí ń ṣe tàtú permanent tàtú ẹni tó járun ojú ẹ ẹni tí ó kọ́ kírètì kiri sí èjì rẹ̀ ẹni tó fi irun àbí kan míì kúnrun àrẹ́bì ní gbogbo àwọn táwí ìtàn àwọn ìkéni alùmọ̀bọ̀lìrọ̀ tẹ fọlùfọ̀lá àwọn ni wọ́n ń chéńjì bọ́lọ́ ọba ṣe fẹ́ kí ọmọ nìyẹn rí wọ́n bá ṣe ń ṣe pọ̀ ṣètọ́n náà wọ́n ń tẹ̀lé ṣètọ́n ló wọ́n pa wọ́n láṣẹ fọlá yọ̀ǹda yòró náà fọlùfọ̀lá ó chéńjì ẹ̀dọ́ lọ òun náà lẹ́gbàdà wá rí ṣètọ́n ó wá pọ́ǹpù owó síbẹ̀ tí wàá di wọ́n fi ń ṣe níjọ́ tó ẹ́ ní bóun ti wà ní ìṣòwò ti sanra jù àwọn ìgbà bóun ti wà ní ìṣègùn kàtí sí jù bóun ti wà ní ìṣèlè ti tóbi jù ẹgbọ́n ti wà ní gbogbo ẹ̀ àwọn kan fún alẹ́ àwọn kan specialist àwọn bẹ́ẹ̀ pé ah, ẹ máa gbé wá ká máa bá yín fa ọ̀rá kó ẹjẹ́ bẹ́ẹ̀ ní kẹ́ríkà bá yín fa kẹ́ríkà kó ẹ́ wọ́n tó di liposuction ní gbogbo kí nìkan jákujàku ní kò sí kí ò sí mọ́ ẹ́ tó irú àwọn nǹkan wọ̀nyẹn náà pápá ń balì tẹ́ wàá rí ọlọ́run bá fàyè lẹ̀ pé obìnrin lè sọ̀tọ̀ ọkọ ṣètọ́nù ètè rẹ̀ burú o báwọn Yorùbá sì fura ẹ̀yìn abira kọ́lá ká mọ́ sọ̀rọ̀ ẹ̀sìn ìwọ́n tó ń pariwo pé ẹ̀wọ́n ní ìjẹ àwọn àwọn oníṣìlì báàbù àwọn ilé iṣẹ́ ilé ìṣẹ́ ni wọ́n bá níwọ̀n máa bọ́dẹ̀ sí àníwọ̀n ni máa bá lóde ni wọ́n ṣe kómọ ni wọ́n ṣe graduation ni ẹ máa wóru mẹ́kọ̀ táwọn obìnrin máa ń ṣe yóò kó gbogbo ẹ̀ sójú wọ́n ṣe sábà kò

ìdí ní kọ̀pù méjì wọlé kò ní fura ní ẹ̀bá ń gbígì lè yẹ dáadáa ẹ̀bá ń ṣe dáadáa ẹ̀bá ń ṣojú yẹ dáadáa olùkó ṣètọ́ pé mo ti ra ọjọ́ kan ìran ọjọ́ kan lè ní kí ẹni tó bá fẹ́ lọ ṣe ń kọ̀ yóò tó ń wo owó tó ń fi ṣe pé ah pẹ́ṣẹ̀ ni pé bó bá tẹ̀ wá sọ pé tọ́ síwájú ìlú ní tó bá tọ́ tí bá ń gbàrún ẹ̀yìn tí bá wọ̀ fún wọn bá ti ṣe tẹ́ pé àmọ́ torí nǹkan kan gbọ́dọ̀ kan ara pé ṣe ìtọ́rùn mọ̀ bí ṣe máa ń tẹ́yàn kò ní sọ fún ọ ẹni tó bá fọ́ bá kààrùn ọkùn pé má kẹrùn lónìí yóò ní àà ah, ó bẹ́ pàmí ní hmm. yóò kẹ̀lẹ̀ ṣe makeup lónìí ìwọ́n ti gbọ́ ipé makeup nìkan náà wá ṣe makeup lónìí báyìí ó ti gbà mọ́jọ́ kan kó wá ń jọ yẹn wọ́n ni wà láàá ah, alájá ò tí kírun látàárọ̀ ẹ̀ ó sì ní ọjọ́ ọ̀ṣẹ́ ọmọ ohun kó má ti kí ní kàkà ọjọ́ ọ̀ṣẹ́ ọmọ ni òtún kẹrùn ìtọ́nù ètè rẹ̀ lágbára ọ̀rọ̀ ètè rẹ̀ kọ́lọ̀kótó wà ní o bó bá ti fẹ́ tẹ́yàn kọ́ ibi tó súnmọ́ ní ó ti bẹ̀rẹ̀ òun ti máa tí ó yí ibi tí Muhammad wa ala Muhammad kama sallaita alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wasallam wa ala aya ta ń kà lọ ọlọ́run ló pa àwọn láṣẹ pé kọ́ change ẹ̀dá ọlọ́run níta ní ìpẹ̀lú ẹ̀dá ọlọ́run òní pé bọ́lọ́run ṣe fẹ́ kárí ṣètọ́nù sọ pé lọ bá ń kọ ẹ̀rí bá mi kò sí nǹkan tó bá jùlẹ̀ ránì wá ní wàmọ̀ yattakhidhi ash-shaytana waliyyan min dunillah ẹ̀ tó bá mú ṣètọ́nù lọ́rẹ̀ẹ́ tó tẹ̀lé ìlànà rẹ̀ tó mú ní protector ìtumọ̀ ẹ̀ ní pé ẹni tó gba aláṣẹ ẹni tó gba assurance ṣètọ́n pé tí nǹkan bá dé mo wà lẹ́yìn ẹ̀ hmm? ẹgbọ́n kí ṣe náà fún mọ́ wọ́ rí ọjọ́ kan náà ni ìrùnjọ́ kan náà nígbà náà ló ti ń fi ládìjọ́ yìí àbí wọ́n tó kí dé mọ́ta àgbà ó tó fi jẹ̀yà àdínì tó fi jẹ̀yà súnná àhà tẹ́jọ́ kan náà wá ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ níjọ́ incident tó ṣẹlẹ̀ yìí reality ni tẹ́yàn bá travel nílẹ̀ Haúsá bí ìpá àwọn ọmọ ìdájọ́ àwọn àjọ náà ti ń dárò kọ́lọ̀kọ́ fún gbogbo wa ṣe tó lùtù anáṣe kó tó lùtù anáṣe kó tó gbogbo olùmùsùn náà ṣe kó fàkà so àwọn kan wá ń travel láti Kánò wọn lọ sílẹ̀ Yorùbá ọ̀pọ̀ wọn ní accident lọ́sẹ̀ kúrò ní kánò sára ọ̀sẹ̀ wọn báwọn èyí tí wọ́n ń ṣe lásìkò ọdún tó ṣe pé tẹ́mọ́lá àwọn fẹ́sọ̀ ọdún wọ́n ti ṣe gbogbo attachment ṣe gbogbo ẹ̀ wọ́n tó wọn aláṣẹ́ntì wọn kú lọ́gbọ́ àwọn wà kánú gba ìmú wá gbọ́ tẹ́nìkan wá ha ha wọ́n ní ilé ha tí wọ́n sin wọ́n báyìí wọ́n ní kí ó dé wọn ni ah táwọn àwùjọ bá ti lè rí pé yẹn sàkájẹ́ Eh, because àwọn òbí pé táwọn bí i pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe tó bá láti gbọ́dọ̀ túnrún rẹ̀. Èmi, Ọlọ́run ní kó má fi irun kúrun fi irun kúrun, èmi ní kò wá ṣe wàhálà fún fẹ́ ṣe ọ́, ní wọ́n á bọ́ tún wọ́n di yọ́ra ẹkọ́ nù. Ẹni tí ń sọ náà pẹ̀lú gbà pé ha tó ẹni yìí ní tó yóò padà fún òní padà wẹ́ òní kírun sí la. Ó kálukú ní èrò wò ẹ́ ìdùnnú nìkan lára rẹ̀ yóò mọ̀ ẹ́ jẹ́, tíṣe ìtọ́nù bá dẹ́gbà nǹkan lọ́wọ́ yàn ọ̀tọ̀ ní tí ó gbà wá ìyẹn onírúurú nǹkan tí ó jẹ pẹ́lẹ̀ jẹ ẹ̀dẹ̀ hmm? bẹ́ẹ̀ bá mọ̀ yí pé ní ṣe mékọ̀ kú lè múyàn kéèyàn má fẹ́ràn lóòjọ́ ni kò fẹ́ ní àpá àkẹ́rẹ́ tí wọ́n bí pé ìdájọ́ mékọ̀ yóò ní ni anybody tó bá ti mú ṣe ìtọ́nù lọ́rẹ̀ẹ́ tó mú lẹ́ni tí ń protect ẹ̀ pàpàrẹ̀ kọ́sọ̀ àpapọ̀ ìmọ̀ bí i ó ti pòpò ó ọlọ́mọdé asòfò ọlọ́mọdé apòfò wàkósọ́ wa ìdàbòrò ṣètọ́ òmùwàdó ó gbà wà lẹ̀ lọ́wọ́ rẹ àwọn ìjọ fún wata bá ti kó gbà kọfàní aláwàtí ìmán allahumma inna na oru bil zaka min sakhatik wa bi la nuqsi sana anta kama asnayta ala nafsik qumu